الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين أدوك فون الله أبا أدنى وضعنا أتركاتي أدوك فون النبي محمد صلى الله عليه وسلم eléyìí ètò yé ètò wa hudan wa bushra eléyìí tí yóò máa wáyé ní iléeṣẹ́ báyìí láti ọjọ́ àkọ́kọ́ oṣù ramadan títí di ọgbọ̀njọ́ rẹ̀ bákan náà abẹ́lẹ̀ tí ó jẹ́ nǹkan tí yóò tún máa tẹ̀síwájú ní ọ̀yọ̀ ramadan ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí àwọn olùlọ́wọ́ adókòtò sọ̀rọ̀dún gbádùbọ̀ rọ́jí tí wọ́n bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà láti inú ọ̀rọ̀ lọ́wọ́ àti sólà Ànábì sallallahu tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Markaz al-Madina ilé tí وعلى آله وصحبه ومن والاه وبعد مستمعي الكرام أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته أدوك إفعاله وبعوة وبعد سوال المسلمين توسي سوال قانون ملايا النبي محمد صلى الله عليه وآله وسلم يقول تتبع ميعوة أقولي رجي وصو رمضان وصو رمضان اليك ولي بلو أفريجين ó wọlé pẹ̀lú ìkẹ́ ó sì wọlé pẹ̀lú bí ọlọ́run bá wa bó ti ṣe máa ń bọ́kùn náà kúrò lọ́rùn àwọn ẹrú rẹ̀ nínú oṣù a ti àlàyé fúnra wọn lónìí nípa ọlá eléyìí ń bẹ fún oṣù dájúdájú oṣù oṣù ńlá ni oṣù tó ṣe pé nínú rẹ̀ ọlọ́run bá ti máa ń sáwọn èèyàn ní ẹ̀sẹ̀ ńlá lórí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣe oṣù yìí onáà lóṣù tí ọlọ́run bá máa ń àwọn rẹ̀ kí ó fi kalẹ̀ fún gbogbo ẹni tó bá ń gbèrò láti ṣe dáadáa nínú oṣù yìí oṣù Ramadan òun ní oṣù ilé máa fún àwọn èèyàn ní orí ẹ̀tọ́ máa fún àwọn èèyàn ní القرآن إليه تسويك ومان ترى طلع ما بس قال كان ترى طلع ما بس قتل وترى تسواجون لك وان ما جوار إليه إمام البخاري أتى مسلم بدر من ترى لا توضع أبو هريرة رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين ó ní alábìsọ̀rọ̀ bá àwọn àìrò àdùsọ́lẹ̀ ó ní nígbà tí rọmọdán àgbà ti dé káyìdé ọlọ́wọ́n ọba máa pa lẹ́sẹ̀ pé wọ́n ṣí àwọn àlẹ̀kùn àlìjẹ́nà sílẹ̀ wọ́n á sì ti gbogbo àwọn àlẹ̀kùn náà gbogbo àwọn ṣẹ̀yà péyìn àwọn ṣètọ́nù ti sinmi lọ́nà àwọn ètí ìdíkà ṣètò ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba òní fún ara wọn ní sẹ́kẹsẹ̀kẹ̀ mẹ́lẹ̀ kí tí wọ́n fi máa ṣí àwọn àlẹ̀kùn àlìjẹ́nà sílẹ̀ nínú oṣù ọlọ́lá yìí nínú oṣù alápọ̀nlé yìí níṣẹ́ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣẹ́ olóore eléyìí tí àwọn èèyàn tí wọ́n máa ṣe nínú oṣù yìí báyìí àti nítorí ó lè bàjẹ́ ìṣẹ́ni lójú kòkòrò sẹ́yìn tó fẹ́ sin lọ wọ́n ti máa ti àwọn àlẹ́kùn ná nínú oṣù yìí báyìí nítorí pé ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa dá nínú oṣù Ramadan ó kéré jọjọ léyìí tí wọ́n ń dá nínú oṣù míì àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n máa jìnnà sí àǹsẹ̀ lọ wọ́n sì máa jìnnà sí àǹtakùtà Nabi Muhammad sallallahu alaihi wa sallam nínú oṣù Ramadan àwọn olùmọ́ni kí ló dé tó wọ́n máa di àwọn ṣèpọ́n wọ́n máa di wọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ wọn ni tó fà òun náà ní wípé àwọn ṣèyọkùn kò síbi tí wọ́n fẹ́ lọ tí wọ́n lọ tẹ́lẹ̀ kò síbi tí wọ́n fẹ́ dé tí wọ́n dé tẹ́lẹ̀ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ dá wa onípọ̀ ara wọn ló kún mọ́lẹ̀ tí wọ́n so wọn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ wọ́n má bàa lè dé gbogbo ibi tí wọ́n máa lọ wọ́n má bàa lè sí gbogbo tí wọ́n máa ṣe tẹ́lẹ̀ àwọn ẹrú ọlọ́run tó fẹ́ sinú wọ́n lè bá sinú ọ̀bá ní eléyìí tí imaamu ahmed tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ abu hurairah ọlọ́wọ́n bá kúrẹ́ nù sí ọlọ́nàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam ó ní قد تعطيت أمتي خمس خمس خصال في رمضان لم تعطهن أمة من الأمم من الأمم قبلها وأن يرى كما رأى تجي eléyìí tí ọlọ́wọ́ bá ṣe fún ìjọ tòun ìwà nàbì sallallahu alaihi wa sallam tó ṣe pé ọlọ́wọ́ bá kò ṣe fún ìjọ míì ṣáájú ìjọ tòun. انت على كفا قلنا في خلوفة الصائم اطيب عند الله من ريح المسك وانا في ان يعني تنسى رمضان وانا يعني تنسى صوم ان تقطع نورو وانا يعني رسوم جاجه ودو لدى الله وضعه وجدت لفن دا المسك له ان كان كجي وتستغفر لهم الملائكة حتى يفطر عمليك وما ترى أوريجي في الجاسمي لا تسيب وما كنا تبرسين كنورو ní kété táǹkàdé àríwá ti yọ àwọn mẹlẹkọ ní yóò tọrọ àforíjì fún wa títí tí ó fi di kí wọn sínú lójoojúmọ́. ويزين الله كل يوم جنته ọlọ́run ọba ẹ̀sìn máa ṣe àlùdáná rẹ̀ lọ́sàn lójoojúmọ́ eléyìí jẹ́ nǹkan ẹlẹ́kẹta ويقول يوشك عبادي الصالحون أن يلقوا عنهم المؤونة والأذى ويصيروا إليك ó kù fẹ́ẹ̀ kí àwọn ẹrú mi ọ̀padà wa wọnú àlùjánnà tí mo dá fún wa yìí báyìí. ẹlẹ́kẹ̀ẹ́ni òtútọ́fẹ́rù fi ìjọmọ́ra ti ṣe ọ̀pẹ́yìn nínú oṣù rọ̀mọ̀bọ́nà yìí àwọn aláìgbọ̀rọ̀ àwọn ṣẹ̀yàpẹ́yìn àwọn asinilọ́nà àbàtẹnijẹ́ àwọn ṣẹ̀yàpẹ́yìn ọlọ́run bó nìkan dè wọn ní sẹ́kẹsẹ̀kẹ̀ mọ́lẹ̀ فلا يخلصون ọlọ́wọ́n bá ṣàforíjì fún gbogbo ẹni tó bá gba Ramadan ní òru gbẹ̀yìn nínú Ramadan ìyẹn ni pé òru ọjọ́ tó Ramadan náà bá ta ọlọ́wọ́n bó ṣàforíjì fún gbogbo ẹni tó gba Ramadan qila ya Rasulullah àwọn sàhábà ní ìlànà Nabi sallallahu alaihi wa sallam àhíyá Laylatul Qadr sẹ́lẹ̀ Laylatul Qadr iná lòru tọ́lọ́wọ́n bó forí jì gbogbo wa tábà gba Ramadan qala la ànábì ní rárá lẹ́sẹ̀ ní Laylatul Qadr walakin al-amila innama yuwaffa ajrahu idha qada amala ṣùgbọ́n ní tó bá ti sẹ́yìn tó ti fẹ́ ìjọsìn nígbà tó wà parí iṣẹ́ ló máa ń gbẹ̀san rẹ̀ eléyìí túmọ̀ sí pé alẹ́ ọjọ́ ọdún òun náà lálẹ́ tí ọlọ́run ọba wa tó forí jìn gbogbo ẹni tó gba ọmọbọ̀n ẹ̀yọ ọmọ ìyá mi ọ̀wọ́n ẹ̀yọ olùtẹ́tígbọ̀n mi ọ̀wọ́n àwọn nǹkan márùn-ún eléyìí tó ṣe wípé ọlọ́run bá ti kó pamọ́ fún ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ń gba ọmọbọ̀n àwọn nǹkan márùn-ún ńláńlá ìráyè kò sí fẹ́lọ́mì àyàtọ̀ ní tó bá jẹ́ mùsùlùmí ẹni tó ń gba ọmọbọ̀n ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá pé ìbẹ̀rẹ̀ alẹ́ wa lórí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá lórí wa àti màdájú pé tá a bá gbìyànjú láti ike káka kò lè rọ̀ wá lọ́rùn láti kà kò sì lè rọ̀ wá lọ́rùn láti má yẹ nǹka rẹ̀ torí ẹ̀ ọlọ́run bá wa ẹlẹ́dàá wa nínú àwọn oore rẹ̀ ní. ṣebú ti sọ tẹ́lẹ̀ náà nínú Al-Qur'an wọn kò ń tún khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna náà dájú nínú

báwo ló ń rọrùn ẹnu yìí báyìí ipò lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa anabi sallallahu alaihi wa sallam ó ní òórùn ẹnu ẹni tí ń gba Ramadan ó dùn lọ́dọ̀ ọlọ́run ọba wa ó ju òórùn lọ́fíńdà àlùmísìkò lọ. a sì ti mà wípé òórùn tó ń jáde lẹ́nu ẹni tó ń gba Ramadan kì í ṣe pé ń jáde lẹ́nu rẹ̀ látàrí pé kò mójútó ẹnu rẹ̀ látàrí pé kò tọ́jú ẹnu rẹ̀ ṣùgbọ́n ṣe òórùn yìí ni ló máa ń jáde látàrí kò sóúnjẹ nínú. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ti pẹ́ tó ti jẹun òun náà rí i pé òórùn kan jáde láti ẹnu òun òórùn yìí báyìí kò ṣeé fọṣẹ́ kọ̀ bẹ́ẹ̀ ni kò ṣeé fi pákó kò ṣeé fi gbó òórùn yìí ó lóore ó sì ládùn lọ́dọ̀ Ọlọ́run rẹ̀ ẹlẹ́dàá wa ó jù lọ́fíńdà àlùmísìkò lọ bẹ́ẹ̀ ni gbogbo tó bá ṣẹlẹ̀ sí wọn nínú tí èèyàn máa kórìíra ṣùgbọ́n tó ṣe tó ṣe pé ń ṣe ló ṣẹlẹ̀ sí wọn nítorí ìtọ́lọ́wọ́n ọ̀rọ̀ ẹlẹ́dàá wa ó máa ń jẹ́ nǹkan tí èèyàn máa ń gbẹ̀san rẹ̀ lórí rẹ̀ ẹ rí ni ẹni tó gbẹ̀ṣẹ̀ rí di tí wọ́n pa lójú ogun àti gbẹ̀san ọlọ́run ọba gbà anábẹ́ sallallahu alaihi ojú ọgbẹ́ ibi tí wọ́n ti sá kó tó di kókó yẹ́sù yẹ́sù ọ̀rọ̀dọ̀ dámẹ́nà yọ máa mú ẹ̀jẹ̀ jáde lẹ́yìn náà wọ́n lọ́wọ́ dán kọ́lọ̀ rẹ̀ yọ jẹ kọ́lọ̀ ẹ̀jẹ̀ wọ́n rí ìhó rí almesk ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yọ jẹ ti lọ́fíńdà almesk nítorí pé kìí ṣe lásán ni wọ́n sá lọ́gbẹ́ ṣùgbọ́n ti wọ́n sá lọ́gbẹ́ nítorí tọ́lọ́run bá wa wọ́n rí ẹ̀jẹ̀ yẹn nítorí gbẹ̀ndà kìlámà kọjá ni ṣùgbọ́n ohun tí wọ́n máa jáde yọ ti lọ́fíńdà almesk bákan náà nípa hajj ẹ̀rẹ́ ní tó lọ sí hajj báwo la lálẹ́ àti ìmàrí nígbà tí a bá lọ sí hajj pàápàá nígbà tí a bá wà nínú pápá àràfá a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alálàájì níbẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn inú orí wọn inú orí wóróworó bẹ́ẹ̀ ni eruku ló wà lára wọn nítorí pé nínú pápá òun náà la wà nínú ilẹ̀ sahara níbi tó ṣe pé kò sí koríko níbi tó ṣe pé kò sí igi ibẹ̀ la wà látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́jọ́ lọ́jọ́ àràfẹ́ yìí yóò máa sọ fún àwọn màláìka rẹ̀ lẹ́nu tí ń fi àwọn ẹrú rẹ̀ tí wọ́n wà ní àràfà yóò máa fi wọ́n ṣe fáàrí ọlọ́run ọba ni ọ̀nzọ́rọ̀ ilẹ̀ ìbẹ́ẹ̀dì ha òlẹ́ ewu àwọn ẹrú mi wà yìí jẹ owó ni wọ́n wá dé ní ọlọ́run ọba ṣọ́ọ̀ ìtàn gbọ́gbọ́rọ́ lẹ́nu tó ṣe pé àwọn mọ̀lẹ́kọ̀ ọmọdé ọlọ́wọ́ balùwọ̀n wọ́n ní àforíjì rẹ̀ ni wọ́n fẹ́ ọlọ́wọ́n ní ìṣẹ́dọ̀ فإني قد غفرت لهم الجابس كما تفرج جمع رواه الإمام أحمد وابن حبان في صحيحه وجاء به إليك أحمد أتي ابن حبان تقول جاء من صحيحه إليه ثم سويته نجاتي إن كك من إن كك سويته ساكن تبا تلسيا نتري تلوم وباوا بيورو كتن دلارا ولا لاجي قالنا كيبا تقول سيسي حج تواجه كيورو كوكو ما سوري كيورو باسا قوبانو قوامي tàlẹ́nu náà tí ò ní mójútó ọ̀rọ̀ orí rẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe pé hajj ni wọ́n lọ sí kì í ṣe bí wọn nǹkan tó jà lọ́dọ̀ àwọn èèyàn lẹ́nu ìsìn báwọn wọn ṣe rí ìyọnu ọlọ́run báwọn ṣe rákòrí jìnnà lọ́dọ̀ ọlọ́run òun ló jà lọ́dọ̀ wọn bó ṣe jẹ́ nǹkan san lẹ́sàn olóore àti ńlá tó bá di lọ́la bẹ́ẹ̀ ojú ti lọ́fíńdà àlùmísìkò lọ eléyìí ò túmọ̀ sí pé nígbà tí wọ́n ń gba Ramadan ó burú wípé kò rán pákó àbó burú pé kò tọ́jú ẹnu rẹ kò fomi yọ kò sí ní tó burú nínú eléyìí o lè rán pákó o sì lè fomi yọ ẹnu rẹ torí pé bó rán pákó jù bẹ́ẹ̀ lọ kò pé kí òórùn tó ń jáde lẹ́nu yìí kó má jáde Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan yìí eléyìí tí ọlọ́run ọba ṣe fún wa nínú oṣù Ramadan eléyìí ni pé àwọn màláìkà wọ́n máa tọrọ àforíjì fún wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní kẹ́nuró títí tí ó fi di pa àṣẹnu a ti ti mọ̀ nípa àwọn mọ̀lẹ́kà ẹrú kan ni wọ́n jẹ́ nínú àwọn ẹrú tọ́lọ́ wọn bá dá àwọn ẹrú alápàlẹ́ ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba wa àwọn kì í ṣe ọlọ́run ọba nítorí wọn bá ní kí wọ́n ṣe òun náà ni wọ́n máa ṣe àwọn mọ̀lẹ́kà yìí tí àwọn bá wá ṣàdúrà fún wọn bó ti ti jẹ́ pé tọ́lọ́ ni wọ́n máa ṣe wọn kì í ṣe ọlọ́run ohun tó súnmọ́ jù òun náà nípa bí àtàwọn bá ṣe ń kọ́ ọlọ́run ọba ọgbà yóò gbà fẹ́ni tó ń gba ọmọ bá wọn ó túmọ̀ sí kó àwọn náà máa tọrọ àforíjì fún ẹ nítorí kò ń gba Ramadan eléyìí túmọ̀ sí wípé àmì ń bẹ fún gbogbo ẹni tí máa ń gba Ramadan ìpè ọlọ́run ọba wa ń kọ́ yóò ṣe àforíjì fún ọlọ́run ọba kò ṣe àforíjì fún gbogbo wa lórí àwọn ẹ̀ṣẹ̀ wa tá a ti gbà torí ẹ̀ iṣẹ́ ìwé àlóore pé lè ṣe tí màlẹ́kà tó ti wá máa tọrọ àforíjì fún gẹ́gẹ́ bí kọ́ gba Ramadan eléyìí túmọ̀ sí wípé ìwọ́n tó mójútó Ramadan tó ń gbà oríire jẹ́ tiẹ̀ ìwọ tó ti rí ikú ramadan wọlé tí o ti rí ìgbà tó ṣe pé wọ́n kọ́ ni wọ́n ń bá rí mùsùlùmí náà láti mọ́ wọn náà sí kí ló dé tí ìwọ ọ̀ máa gba ramadan ó rí ọ̀kan nínú àwọn ẹrú tó ń bẹ nínú rẹ ni tí àwọn màlẹ́kà ọlọ́wọ́ bá wọn máa tọrọ àforíjì fún un. ọlọ́kẹta nínú èsì àdéhùn yìí tọ́ka sí onáníkí ọlọ́wọ́ bẹ lẹ́dàá yọ yóò máa ṣe àlùjáná ní àlékún ọ̀sọ̀ lójoojúmọ́ yóò máa wá sọ wípé ó kú fẹ̀rẹ̀ tí àwọn ẹrú mi lódodo àwọn ẹni tó gbélé ayé tètè mi tọ́lọ̀ àwọn ẹni tó gbélé ayé tẹ̀lé tàbí Ànábì sallallahu alaihi wasallam ó kú fẹ̀rẹ̀ tí wọ́n wà wọnú àlùjáná yìí báyìí tí wọ́n wà ẹni tó ṣe pé wọ́n ti bẹ̀sẹ̀ gbogbo tọ́sínú rẹ̀ ni wọ́n máa bẹ̀ láéláéláéláéláé eléyìí ó tó láti sìn wọn lójú kòkòrò láti ṣètò ọlọ́run ọba nítorí pé oníkálukú nínú wa nínú ẹ̀rọ àmọ̀ yìí pé kò sí bá a ti ṣe lè sọ̀kò tókè tókò tí ó ń lọ sókè títí tí ò ní padà bọ́ sílẹ̀ ní ọjọ́ kan kò sí bá a ti lè pẹ́ láyé tó á padà kú lọ́jọ́ kan náà ni lẹ́yìn ìgbà téèyàn bá ṣe kú jọmọ inú kéèyàn di ọmọ àlùjẹ́nà àbí kéèyàn ọdọ máa ná kọ́lọ́wọ́n bá kọ́mọ̀sí wa lọ́ máa ná àlùjẹ́nà eléyìí tó jẹ́ ilé tẹ́lẹ̀ ń fẹ́ àlùjẹ́nà eléyìí tó jẹ́ ilé tí fẹ́ ọlọ́run ọba máa ṣe lọ́sọ̀ọ́ nínú oṣù yóò sì máa sọ wípé ó kú tí àwọn irú òun lódodo tí yìí tí àwọn aṣọra péyìn tó ti pé wọn máa sìn wà lọ́nà àwọn aṣọra péyìn tí wọn jẹ́ kátẹ̀lé tọ́lọ́ àwọn aṣọra péyìn tí wọn jẹ́ kátàkà sí tọ́lọ́ gbogbo wọn pátá ìrọ̀ lọ́wọ́ bó nìkan fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n fi dè wọn mọ́lẹ̀ wọ́n sì fi àjàgà wọ́n fi mú wọn mọ́lẹ̀ gbogbo oríṣi pọ́ùn bó ti ṣe ń gba ayé àwọn èèyàn jẹ tó ń tàkà àwọn èèyàn rú tó máa ń dẹ̀yàn síra wọn tó máa ń mú àwọn èèyàn takòtò lọ́wọ́ tó máa ń mú wọn mẹ́tòtò lọ́wọ́ gbogbo eléyìí àríkò dẹ́kù nínú oṣù Ramadan àwọn èèyàn ìgbẹ́ni tó ṣe wípé wọ́n ń wá sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tẹ́lẹ̀ kò lẹ́nìkan wá sí lọ́wọ́ ọ̀gá nílẹ̀ lè má nìkan àti bàbá làdáni àwọn nìkan ni wọ́n ríra wọn wọ́n bá rí pé mọ́ṣáláṣí ń kún àwọn èèyàn bá máa wá mọ́ṣáláṣí kí ló ṣe ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá wọ́n ní ẹjẹ́ mọ́ bá wa rú ẹjẹ́ mọ́ bá wa rú bẹ́ẹ̀ ni a ti máa ń ti ń sẹ́yìn ṣètọ́nù tí ìdíkẹ́ wá sí náà òní wọ́n ti mú jòmọ́lẹ̀ báyìí ìbínú tẹ́ǹtì wọn mọ́ṣáláṣí ẹ̀kọ́ tẹ́ bá kọ́ nínú Ramadan ẹ̀mẹ́jì ó ta tó bá ti lẹ́yìn Ramadan ẹgbìyànjú láti ṣẹ́gun ṣètọ́n ẹgbìyànjú láti borí ẹ̀ kẹ̀bẹ́ tí ó máa ṣètọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa. ọlọ́kàrán òun náà ni pé tó bá di ní òru ọjọ́ ọdún eléyìí tó ṣe wípé ọkàn

níṣẹ́ ni ọmọ san àwọn ẹ̀san láyè fún èèyàn lórí Ramadan nítorí àwọn nǹkan mẹ́ta tó ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ òun náà lè pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló ṣe kásíọ̀n pẹ̀lú Ramadan àti àwọn àjọsìn ní ti Ramadan náà kó sínú òun ló ṣe lófin fún wa. ọlọ́run ọba wa ṣe ká gba Ramadan ó ṣe lófin ó tún ṣe ká dúró sínú lóru rẹ̀ kó sí ní lánàá kí gbogbo eléyìí ó lè jẹ́ sábàbí tó o ti torí rẹ̀ ṣàforíjìn fún wa èmi ń fẹ́ kọ́lọ́wọ́ ṣàforíjìn fún mi àti kí mi náà ṣe ń tọ́lọ́wọ́ bá ní kí n ṣe o nínú tọ́lọ́wọ́ bá sì ní kí n ṣe ó ní kí n gba Ramadan a máa wá wá wí a máa ṣàṣọgbọ́n náà eléyìí tí èmi ní tẹ̀lé tọ́lọ́ kò sí nínú ìlànà kò sì sí nínú tọ́yọ̀ká bá lọ́dọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí wọ́n ń kí ọlọ́wọ́ bó forí wọn wọ́n ń fẹ́ kọ́ bó ṣe dáadáa sáwọn ṣùgbọ́n àwọn gangan fúnra ara wọn wọn kì í tẹ̀lé tọ́lọ́wọ́n wọ́n sì máa máa tako tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí orúkọ lásán ló ojúṣe mùsùlùmí ò sí náà ṣe wọn báwo ló ti ṣe wá nínú ẹni tí ó rí báwo ló ti ṣe nínú ẹni tí ó rí ni láti sinmi o ti wá gbẹmí rẹ pẹpẹpẹ ìwọ náà bẹ̀rẹ̀ sí ní lọ mọ́sálásí báyìí ṣé kìí ṣe kí rọmọbọ́n náà bá tún ti lọ ó tún padà sídìí ìwà rẹ tó o bá ti mọ̀ pọ́n padà sídìí ìwà rẹ tó o tún ní sin lọ́wọ́ náà ní tó ti dáa jù náà ní pé kọ́ jáwọ́ nú ẹ̀ mọ́ wulẹ̀ tanra rẹ jẹ èèyàn ò lè tán lọ́wọ́ bá jẹ má ti fi tara rẹ o má fò ń gbẹgbẹra rẹ kò sí ní tọ́lọ́wọ́ bá fẹ́ ti ṣe rọmọbọ́n náà tó ṣe pé kìí sin lọ́ntẹ́lẹ̀ Ramadan lóde lóde mùsùlùmí nítorí ọlọ́run máa fi àgbéga pò fáwọn ẹni tó bá ń ṣe tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn ẹni tó ń sìn ní gbogbo ìgbà àwọn ẹni tí kì í ṣe Ramadan ni wọ́n fi ń sin lọ́wọ́ ọba nìkan tí ìbá ṣe pé lọ́wọ́ ọba ti ṣe àwọn nǹkan wọ̀nyí lófin fún wa tó sì ní ká máa ṣe ká máa tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn kì bá ti jẹ́ni tó ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ti fi ọ̀nà ọlọ́run ọba sílẹ̀ àwọn kì í tẹ̀lé tiẹ̀ ojú ọ̀nà àwọn ẹlòmíì tó yàtọ̀ sí tọ́lọ́ ni wọ́n ń tẹ̀lé ó wá dàbí ìgbà tó ṣe pé wọ́n ní ọlọ́run tí ń ṣe òfin fún wa tó ṣe ń sì lànà lélẹ̀ fún wa tó ṣe pé wọ́n ń tẹ̀lé yàtọ̀ sọ́lọ́ ọlọ́run ọba ní am lahum shuraka shara'u tí wọ́n pè lẹ́sìn fún wa léyìí tó yà pàṣẹ tọlọ́run ọba bí eléyìí túmọ̀ sí wípé láì tẹ̀lé tọlọ́ láì sin náà lójú méjèèjì kò sí bí èèyàn ṣe lè rí àforíjì yẹn kò sí bí èèyàn ṣe lè rí ọlá yẹn sábàbí kejì nínú tọ́fà tọ́lọ́run mú tó fi máa forí jẹ ẹni tó bá gba Ramadan òun náà ní pé ọlọ́run ọba náà ló fi wọ́n ṣe kòńgẹ́ láti sìn olófin wọ́n ṣe kòńgẹ́ láti tẹ̀lé tiẹ̀ olófin wọ́n ṣe kòńgẹ́ láti gba Ramadan tí ò bá jẹ́ pé ọlọ́run báwo ni wọ́n ṣe ló ṣòro pọ́ ọ̀rùn tó kéèyàn má jẹun kéèyàn má mọ̀ ní àsìkò ọ̀sán láti ìgbà tí àgbàjà ìgbà ti yọ títí tó rẹ̀ fi wọ̀ ààrẹ yóò sì ní í ṣe nǹkan kan sì ní í ṣe yóò sì tún máa wà lálàáfíà Allahu akbar ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún wa tí ò bá sí ìrànlọ́wọ́ ọlọ́run kò bá ti rọrùn fún wa torí rẹ̀ kẹ́nìkan ọmọ wulẹ̀ jánu kẹ́nìkan pé mi mọ ọ̀ràn ọlọ́tọ̀ sí lè gba Ramadan yóò wọ́kọ́ lọ ràn wá lọ́wọ́ ọlọ́run lọ ràn wá yẹmu lóra àríkà ẹsìlẹ́mù قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين أمولا سيرد فانك أمولا سيرد فانك الله بعلي لدبور ابنه الله بعلي ولا بعلي وقت يسألني من انجكم فا tọ́lọ̀ wọn fi forí jẹun tó bá gba ọ̀mọ̀bọ̀n ní alẹ́ ẹjọ́ ọdún ìdí tọ́lọ̀ wọn bó tún fi forí jẹun sábàbí ẹlẹ́kẹta onáìní pé ńṣe ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ilé máa ń san àdìpẹ̀lẹ́ ẹ̀san fáwọn ẹrú rẹ̀ lórí dáadáa tí wọ́n bá ṣe torí pé gbogbo dáadáa tó bá ti ládá mẹ́wàá ń bẹ fún ọ tọ́ba ti wọ́ lọ ó lè ta àdìpẹ̀lẹ́ rẹ̀ fún ọ lọ́nà ẹ̀mí yẹn títí tí ó fi pé ìlọ́pọ̀ ọ̀nà ọgọ́rùn-ún méje torí ẹ̀ lọ́lọ́wọ́ kó sì máa ṣàforíjì fún wa wọ́n bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó sì mi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tó foríjì nínú oṣù Ramadan yìí ó sì ní pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ayé rẹ̀ èyí tí ó dúró déédéé tí ó máa ṣètò ọlọ́run ọba lójú méjèèjì tí o sì ní ibi tọ́lọ́mọ ọba sílẹ̀ nígbà kankan bóyá rọmọbọ́n náà ń bẹ ní o àbí o sí rọmọbọ́n torí báwa ti mà pé ọba tó ní rọmọbọ́n òun náà lọ́ba tó ní Shawwal òun lọ́ba tó ní belkaida òun lọ́ba tó ní belhijja òun lọ́ba tó ní gbogbo oṣù gbogbo òun lọ́ba tó ní gbogbo ọjọ́ gbogbo kò sì sí gbọ́tọ́lọ́wọ́ bó lè fa àyà kò sí gbọ́tọ́lọ́wọ́ lè káyà kó ló ké pẹ̀ ìdí mi ta fi gbọ́dọ̀ sí lọ́wọ́ ní gbogbo ìgbà àwọn èèyàn bú àwọn èèyàn rádaràda àwọn èèyàn dátidátí làwọn tí ì sí wa àti lóṣù rọmọbọ́n náà nìkan torí ẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀ wa ó ní yáàdà lẹ́bi máa tẹ̀sọ́ ó dánbó fi ọjọ́ lẹ́nu hàtà àṣọ rọ̀bẹ̀kù fi ṣẹ́hẹ̀rì ṣàbẹ́ni lọ́kọ̀dà ọ̀bọ̀lẹ̀kẹ̀ ṣẹ́hẹ̀rì sọ́wọ́mi bàdàhùmá fẹ́lẹ́ yóò فلا تصيره أيضا شهر عصيان واتل القرآن وسبح فيه مجتهدا فإنه شهر تسبيح وقرآن كم كنت تعرف ممن صام في سلف من بين أهل وجيران وإخوان أثناهم الموت واستبقى تبعدهم حيا فما أقرب القاصي من الداني wọ́n ìwọ tó ṣe é pé níṣẹ́ ló tún sẹ ẹsẹ̀ yìí wọ oṣù ṣàbẹ́ẹ̀n tí oṣù kẹjọ oṣù rọ̀mọ̀bọ́n náà ti wọlé wá bọ̀ lẹ́yìn rọ́jà àbàtì lẹ́yìn ṣàbẹ́ẹ̀n má wàá sọ oṣù rọmọbọ́nà náà gbèsè tó tún máa ṣẹlọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bó ti ń ṣe ń ṣe ní ṣáájú ìbọn ń ṣẹlọ̀ ń bọ̀ náà ní tẹ́lẹ̀ ìsọkúsọ ìwòkúwò ìgbọ́kúgbọ́ ìrìnkúrìn ìṣekúṣe iná ló fi ń bá gbèsè ayé rẹ̀ bọ̀ rọmọbọ́nà ti dé wọ́n tún sọ náà tó sì tọ́jú pé ọ̀ràn náà ló tún máa dá lọ òní ìgbà kan náà wọn ni واتلو القرآن القرآن يكون ما في من رمضان وسبح فيه مجتهدا ما يسيا فمورك ولم ولق ولق ما تبينجو لا تكال القرآن لق ولق منه ما تبينجو لا تسبيح من رمضان أو كل ما تقولون جوك لنا رأي يسبي يدبو يدبو كوي يسقط رمضان لا يجي ذكر ما تقولون لنا رأي يقولون سبحان الله والحمد لله ولا إله إلا الله الله الله أكبر بيقول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فإنه شهر تسبيح وقرآن مثل تسوكا ومن ربي وسوكت رسولهم وسوكت كالقرآن إيه يا القرآن إنه في رمضان إلى الله وبعث وقاله كوالو تي تفجيك لا تسيدة توقفي بره في رمضان تجي وقلت لنا نمع ومسلمين هو كافلا أما إلى القرآن رمضان لا تجي ما jọ lọ́rọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ báwọn oṣù tó síwájú ti ṣe lọ́rọ̀ lọ́wọ́ ẹ̀rí tẹ́ ọba jẹ́ jẹ́ni tó ké gbogbo alukurani ta síwájú kó tó di pé rọmọ bọ́ọ̀nà yìí lọ kódà kó sopẹ́ ẹ̀ka soso lọ fẹ́ ké láti gbìyànjú lásìkò sọ láti kọ̀ọ̀kan bóyá sáájú ká tó ṣe sọ̀lá àbí lẹ́yìn sọ̀lá lé pé wọ́n ké ojú ìwé méjì rí pé o pé ojú ìwé méjì ní abala kan nínú àkùránì ní àsìkò sọ láti kọ̀ọ̀kan tó bá ṣe bẹ́ẹ̀ ajẹ́ ike lójúmọ́ kan o ti ké ìwé mẹ́wàá nù nínú àkùránì tọ́ba wa ṣe bẹ́ẹ̀ nígbà tí ó bá ti pé ọmọ bọ́ọ̀lù parí ìwádìí kan parí àlùkùránì pátápátá kí wọ́n lè sọ̀rọ̀ nínú eléyìí báyìí tó bá tẹ̀wé ìròyìn kan lẹ́nìkan fi ránṣẹ́ sí ọ tó ní tó ní ṣé ti Ramadan àwọn ètò ti síwájú sí ọmọ pọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lájọba ṣùgbọ́n tó ṣe pé ikú ti palẹ̀ àwọn ọmọ tí wọ́n wá rò pé wọn náà mọ̀ ọ̀bẹ láéláé ni ọ̀pọ̀lọpọ̀ nínú alábàágbé rẹ̀ ti kú ẹni tí a jọ gba Ramadan létí nínú alábàágbé òní ti kú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yà tí a jọ gba Ramadan létí àwọn ti kú ìjọba ti ní pé ńgbà tí a ti kò

ị rẹ mẹjọ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa tí wọn lọkàn nínú ẹni tó máa sàmúlò àwọn àkókò wa fún nǹkan tí ó wúlò fún wa lẹ́yìn ikú wa ṣàforíjì fún àyọ wa bá wa foríjì àwọn òbí wa àti gbogbo mùsùlùmí lápapọ̀ ìwọ Ọlọ́run ọba ìwọ náà lọba tó àti ọba wa máa bá sallallahu alayhi wa wa sallam àtàwọn aráàlú rẹ àtàwọn rẹ a dúpẹ́ fún Ọlọ́run ètò ilé tí a gbọ́tàn yìí ni ètò wa hudan wa bushra ilé tí àwọn olùmọ̀wá gẹ́gẹ́ aṣọ níbẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ olùdásílẹ̀ alimadina center ilé tí ó wà ní sàánú ajéèrè Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ náà fún wa bákan náà kájọ ẹni tí ó gbìyànjú kájọ pàdé àwọn olùmọ̀wá yìí bákan náà ní ọ̀la ní aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀dé kí ọlọ́ọ̀bá kí ó sọ ìní àti ẹ̀yìn kọ́sọ́wájú ọ̀la kọ́ wa fún wa ní àǹfààní sí oríire àti ládé ọlọ́pọ̀lọpọ̀ ilé tí a máa rí ní Ramadan kọ́ lọ́mọ́sálà tí orúkọ káwá sí kùn lóore wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu